a fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn fans wa pátá ní gbogbo àgbáyé a kí ọmọdé a kí àgbà a kí ọkùnrin a sì kí obìnrin a gbogbo ẹ̀yin olólùfẹ́ wa láti Amẹ́ríkà ẹ̀yin olólùfẹ́ wa láti Canada ẹ̀yin olólùfẹ́ wa àti Dublin UK Scotland Africa Asian country àti gbogbo yín ẹ̀yin tẹ́ ń fi ojú ayọ̀ tẹ́ fi ń wo àwọn fọ́nrán tí àwa ń gbé jáde lọ́lọ́kanjọ̀kan òkì yín ẹ ojú òní tì mo tún fẹ́ fi àkókò yìí gbàdúrà fún yín wípé oṣù kọkànlá lórúkọ Jésù ó máa gbé ire jáde fún yín pẹ̀lú àṣẹ Ọlọ́run Jésù Olúwa wa Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé bí kò bá ti ní ìdí obìnrin kì í jẹ́ kúmólú. bí ò bá sóhun tó ṣẹlẹ̀ èmi kì í jáde orúkọ mi kò yí padà orúkọ mi ni baba confam jp ọni tí olúwa gbé kalẹ̀ fún ìjọ el adonai sabooti èyí tí a pe àdàpọ̀ rẹ̀ ní ìjọ ọlọ́run àwọn ọmọ ogun tí ọlọ́run sì ń gba ọwọ́ wa ṣe iṣẹ́ lọ́lọ́kanjọ̀kan fún gbogbo àgbáyé ó bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin fáǹsì wa lẹ kọ̀wé sí mi lẹ́ni kí ni a rí lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó ẹni kí la rí lórí ọ̀rọ̀ ẹ̀ lórí struggling tí ó ń gbà lọ́wọ́lọ́wọ́. Lọ́wọ́ lórí ọ̀rọ̀ Mohbad eh, against Naira Marley ẹ eh, máa rí wípé ó take me ní much time kí n tó reply àwọn messages èyí tí ẹ send sí wa pé kí ni a rí kí lolúwa fi wọ̀n wá gẹ́gẹ́ bí wòlíì àgbáyé ó take in time in order to come out and tell you the heart of God concerning that case. Number one, àwa máa make enquiry from God when people tó bá ti dé ìkóríta they are confused àwọn kan ń bá Ìyábọ̀ Òjó wọ́n ń fún ní voice wọ́n ń gba lóhùn pé ṣebí wọ́n ló ṣe ti bàbá Ìjẹ̀ṣà. <laughs> Eh, kí ló wá dé tí kò ṣe lè ṣe tí Mohbad yìí àwọn ò rí pé action tó gbé tẹ́lẹ̀ ní ìbẹ̀rẹ̀ ìrìn àjò Mohbad àwọn ò rí pé action yẹn ló padà wà ń gbèsè àwọn kan ń pè ní ìyá YouTube ìyá YouTube àwọn mọ̀ pé olótìtọ́ ni àwọn mọ̀ pé ẹni tó dára ni pé kí ló dé tí Ìyábọ̀ Òjó tó ṣe slow down on the matter of Mohbad ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ohun tó ló wà sọ nìyí gbé fídíò yìí lọ sí ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó Olúwa sọ wípé kí n sọ fún Ìyábọ̀ Òjó wípé bó bá máa máa jà kó má máa rán oró. If you want justice on something, má jẹ́ kó jẹ́ nígbà tí wọ́n ń tú ọ̀rọ̀ yẹn wọ́n rí wípé oró ló fẹ́ rán. This is the only reason why tí kò ní fi ṣe àṣeyọrí lórí yìí ọ̀rọ̀ ti Mohbad yìí listen to me God said ọ̀rọ̀ Mohbad ọ̀rọ̀ Naira Marley tó bá tiẹ̀ máa jẹ́ wípé Naira Marley máa jẹ ìyà ó ní kò ń ṣe nínú kéèsì Mohbad olúwa ló sọ bẹ́ẹ̀ bí èdè iwájú Ìyábọ̀ Òjó pé olúwa rán bàbá confam sí i pé kó jáwọ́ etí kò bá jáwọ́ nínú kéèsì tìyí kéèsì yìí máa drag ẹ̀ to some area tó jẹ́ wípé òun gan máa rí wípé à kíní yìí yíwọ́ mọ́ òun lọ́wọ́ o kó jáwọ́ nítorí pé ọlọ́run tó sọ̀pọ̀ tiẹ̀ nígbà tí bàbá ìjẹ̀bú ọlọ́run yẹn ò sí lẹ́yìn ẹ̀ báyìí ọlọ́run yẹn ló wá ń pariwo wípé tí ó bá máa dúró nídúró wípé òun fẹ́ ja ìjà òdodo kó má máa ran òro ó ń rọ òro ló ń rán. olúwa ló ní ká sọ fún bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí Mohbad Ìyábọ̀ Òjó kò lè jáwé olúborí ìkíní nìyẹn lórí ọ̀rọ̀ tí Mohbad yìí olúwa ti sọ ọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ wípé kò sí justice lórí ọ̀rọ̀ ẹ̀. olúwa sọ débi wípé ẹ jẹ́ kí wọ́n lọ bèrè ní ilé kó tiẹ̀ tó tó gbogbo yìí àsọtẹ́lẹ̀ oríṣiríṣi ti jáde ó kọ́ ẹ pé mi kì í ṣe àsọ mi ò ń sọ èmi ò ń jáde kí wọ́n sọ̀rọ̀ lórí pọ́ìntì kan maybe in my program I will just say it and I will leave it but eh, èmi ò ń jáde pé kí n kọ̀ wá kí wá ní mo ṣe yìí fún mo mo ṣe fídíò yìí fún Mohbad mo ṣe yìí fún kinní but iyì mo dìídì ṣe nítorí eh, Ìyábọ̀ Òjó ni tó dẹ̀ connect pẹ̀lú ọ̀rọ̀ Mohbad àti Naira Marley listing bó ṣe rí naira marley yẹn lọ́wọ́lọ́wọ́ tá a ṣe wà yìí kò bá àjò onígbó kò bá àjò ní sìgá kò bá àjò lọ́tí ẹ kì í ṣe ọ̀rọ̀ Mohbad òun ló máa gba ẹ̀mí lọ́wọ́ naira marley kì í ṣe ọ̀rọ̀ kéèsì rárá so therefore kí ìwọ Ìyábọ̀ Òjó kó lọ mú ọwọ́ kí jáde kúrò nínú kéèsì yẹn kí ó má padà lọ boomerang lé ẹ lórí olúwa ló sọ bẹ́ẹ̀ o má jẹ́ kí àwọn ọmọ nàìjíríà kò tiẹ̀ àbí má rí wípé àkókò tí o fẹ́ ya oró ní àkókò yìí nítorí pé kò lè work bíi ti ọ̀rọ̀ bàbá ìjẹ̀ṣà olúwa ló ní kí n sọ fún ẹ bẹ́ẹ̀ ṣẹwárí dúdú tí mo sọ yìí àwọn tó mọ̀ mí dáadáa ẹ jẹ́ kí wọ́n lọ tọ́jú ẹ wọ́n á rí i pé ohun tó lúwa sọ wọ́n á rí i pé tòótọ́ ni there is no justice for Mohbad on this case olúwa ló sọ bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ yẹn ọlọ́mọ apádà fi ṣe gbólégbẹ̀yìn ni wọ́n á yanjú ẹ̀ á ṣàyanjú ẹ̀ anyhow oníkálukú máa lọ sílé oníkálukú máa lọ sílé no justice in that area nítorí pé àwọn náà ti lọ tọwọ́ wọn bọ̀ nǹkan kan ohun tí Mohbad náà lọ tọwọ́ ẹ̀ bọ̀ yẹn don't forget about his, his, her wife her father uh, eh, her mother ohun tí ó lọ tọwọ́ ẹ̀ bọ̀ yẹn náà ni rules and regulations rules and regulations and ẹni tó dẹ̀ lọ wọnú ohun tó tọwọ́ ẹ̀bọ̀ yẹn ẹni yẹn ti gbà wípé the rules and the regulations ohun tí ó jọmọ́ nǹkan tóun lọ tọwọ́ ẹ̀bọ̀ yẹn òun ní láti fulfill and in any way you want to pull out from there láì jẹ́ wípé just simple settlement tí kìí ṣe wípé o fẹ́ wò wípé à o ti dá tọ́kùsọ tí wọ́n lè ṣe fún ẹ irú nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ni ó máa padà ṣẹlẹ̀. nítòótọ́ gẹ́gẹ́ bí ohun tó lùwà sọ Naira Marley Sam Larry or wọ́n lè threaten àwa tó rí iná àwọn èèyàn ń threatening wa even Ìyábọ̀ Òjó I can mention many people you have threatened and they have threatened you back they can threat they can boo ṣùgbọ́n àwọn kọ́ ló pa àwọn kọ́ àwọn méjèèjì tí ẹ fẹ́ ti torí ẹ̀ pé ẹ fẹ́ yá oró lórí wọn yẹ àwọn kọ́ ló pa Mohbad olúwa ló sọ bẹ́ẹ̀ ẹ tẹ bá máa wá ikú Mohbad ẹ wá lọ sínú ilé wọn inú ilé wọn ní ikú Mohbad ibẹ̀ ló ti wá so therefore olúwa ní nítorí pé ìwọ Ìyábọ̀ Òjó o tún fẹ́ fi àkókò yìí ya oró kan ó nítorí ẹ̀ lòun ò ṣe ní gbà fún ẹ láti jẹ́ kí o ṣàṣeyọrí lórí kéèsì àwọn Mohbad people are just pushing people are just calling your name pé níbo ẹ báwo ló ṣe máa ṣe o ti wá drop irọ́ má jẹ́ kó tiẹ̀ o má don't have it at the back of your mind wípé ah, àkókò yìí àkókò tó jẹ́ kó yá oró ni listen agbára tó o ní nígbà tí. Eh, ní ìgbà tí bàbá Ìjẹ̀bú agbára yín ò lè ṣiṣẹ́ o báyìí ò lè ṣe kankan if not ó máa boomerang lé ẹ lórí and people that is listening to me ó mọ ohun tí wọ́n ń pè ní boomerang kí nǹkan bá boomerang mọ́ èèyàn lórí èmi kọ́ ni mo lo ọgbọ́n orí mi o ṣùgbọ́n lẹ́yìn táwa lọ bá ọlọ́run gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run olúwa kí ni gbogbo wàhálà yìí báwo ni ọ̀nà àbáyọ ohun tó lúwa sọ fún wa òun la sọ fún ẹ̀yin in one word Ìyábọ̀ Òjó yọwọ́ ẹ kúrò nínú kéèsì Mohbad kó má padà tẹ̀ níwájú gbogbo ayé pátápátá wàá kọ̀ rí i pé àwọn èèyàn gbé ọ̀rọ̀ yẹn lórí ni o wàá rí i pé ọ̀rọ̀ táwọn èèyàn gbé lórí ni wọ́n máa máa wò bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n ó sì máa padà ó sì máa padà wá boomerang lé ẹ lórí so therefore be careful Ìyábọ̀ Òjó Olúwa ní kí n sọ fún ẹ wípé má máa ya oró mọ́ tó o bá fẹ́ ja ìjà òdodo ja ìjà òdodo ṣùgbọ́n má ja ìjà òdodo kó wá máa sá sí abẹ́ wípé o fẹ́ ya oró lára èèyàn kan olúwa ló ní kí n sọ fún ẹ bẹ́ẹ̀ ó ní kì í ṣe nítorí tiẹ lónìí o ó ní nítorí àwọn ọmọ tí ó ti inú ẹ jáde ní ọ̀la a kú níkú a ní a sì ní rí ìbànújẹ́ àsọtẹ́lẹ̀ ohun tí olúwa sọ ó máa ń ṣe ojú wa náà ló ṣe máa rí and on the case of Mohbad kò sí justice jọ pé inú ilé òun lọ̀rọ̀ Mohbad ló ti ṣẹlẹ̀ ikú tó pa Mohbad inú ilé ló wà kò sí níta Naira Marley lè threaten ẹ Sam Larry lè threaten ẹ gẹ́gẹ́ bí ohun tó lu wa ẹ má jẹ́ ká ya oró ẹ má fi oró máa ya oró they can threaten even with our pastor to pastor they we threaten ourselves ẹ máa gbọ́ níbi tá a ṣẹ̀ṣẹ̀ kó dé yìí nù àwọn kan ti ń pariwo wípé àá ìwọ ọ̀gbẹ́ni yìí ìjọ wo ló dé ojoojúmọ́ ló ń pariwo ojoojúmọ́ lè ń gbàdúrà they are threatening me èmi náà dẹ̀ sọ fún wọn wípé àwọn tó bá mi ṣe níbi tí mo ti ń bọ̀ gbogbo wọn ni wọ́n yarọ̀ gbogbo wọn pátá tó pé mi ò ṣe iṣẹ́ ìṣù iṣẹ́ olúwa lèmi wá ṣe ìmọ́lẹ̀ lèmi tèmi bá ti dé òkùnkùn máa parada ni. that is a word of maybe attract ara wa lẹ́yìn tá a bá dé attract ara wa tó kó líkàlùkù lọ down work ẹ̀ káwá wo bó ṣe ń lọ anybody can treat themselves ṣùgbọ́n tí wọn ò ti rí ìbọn lọ́wọ́ ẹ̀ pòun ló pa lákòókò tó kú wọn ò rí àwọn Sam Larry wọn ò rí àwọn wọn ò rí Naira Marley níbẹ̀ wọn ò dẹ̀ tí rí traces wípé ibi tí wàhálà yìí ti ṣẹlẹ̀ gan àwọn tí wọ́n kó jọ tí wọ́n sì ń béèrè lọ́wọ́ wọn wọn ò sọ wípé Naira Marley àbí Sam ló ní káwọn lọ pa wọn. ẹ má yà oró ẹ má yà oró olúwa ń sọ̀rọ̀ ẹ jẹ́ kí a tẹ́tí sóhun tólúwa sọ ìwọ tí ó bá jẹ́ olólùfẹ́ bàbá confam ṣíà fídíò jẹ́ ó dé ọ̀dọ̀ Ìyábọ̀ Òjó kó mu dání o nítorí ọjọ́ tó mo mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ làwọn náà nítorí ọjọ́ tí ohun tó lù wá sọ yìí tí kò bá ṣe kó jáde síta kó wá bomi ṣùgbọ́n olúwa ní kó ṣọ́ra nítorí wípé ọ̀rọ̀ tó lòun fẹ́ dá sí táwọn ayé ń tì ọ̀rọ̀ yìí máa boomerang agbára tó lò nígbà yẹn lórí ìtọ̀dọ̀ bàbá ìjẹ̀ṣà agbára yẹn ò lè ṣiṣẹ́ lákòókò yìí o nítorí ohun tó ń bẹ nídìí ọ̀fà ó ju ti òjé lọ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àlàáfíà ni fún yín ẹ ṣé gan ni orúkọ tèmi ò yí padà orúkọ mi ni ba pa konfan, di epi, ka plesye.